politics Nàìjíríà kọjá ká pín sí smaller particles ká pín sí kéékèèké olúkálukú lọ develop region ẹ̀ wọ́n sọ pé náà wọ́n fẹ́ yẹn wọ́n fẹ́ the bigger picture the bigger picture that is not working bá pín sí kéékèèké and everybody goes their separate ways olúkálukú adẹ̀ lọ mójútó region ẹ̀ a need full autonomy a lè decide the policies wa a lè mọ relationship a fẹ́ ní foreign and other countries around the world àwọn èèyàn fẹ́ yìí ẹ fẹ́ big country tí yàn kankan ní lè tọ́jú yín nàìjíríà tó jẹ́ bàbá gbogbo wa kò lè tọ́jú everybody ó ti tóbi jù you know or practice n tẹ ẹ practice wọ́n ń lo constitution tí kò work lé wa lórí so. and everybody wants that fake life. Also the movie business. Àwọn what fake fake life. Ṣé tó Twenty nine. Why is it? Two. kí bàbá wa Awófájẹ́mi Adékúnlé Fáwòyè òkè sà báwa ṣe ń wọ public transport lọ́dọ̀ tiwa lélẹ̀ agbèrò kọ́kọ́ kí n dáyàn dúró wá ti wọlé wàá ra jókòó wàá dẹ̀ máa wo ohun tó ń lọ kò sí pé èèyàn kan jí ẹgbẹ́ nínú mọ́tò system tẹ̀kọ́ ti ṣe ní Ọ̀yọ́ state láti 1999 gbogbo àwọn olóṣèlú adé olúkálukú á promise promise promise pọ̀ rí ṣe gbogbo ẹ̀ tí ó ti lulẹ̀ ẹkú ṣẹ́sà àdẹ̀kù ifáde ọlọ́run tó bọ̀jẹ̀ kí culture wa àti tradition wa ká lè maintain ẹ̀ nígbà táwọn ọba sí láyé mọ́ torí gbogbo ọ̀hún kú ní sí láyé forever káwọn tó ń bọ̀ kọ́ lè bá gbogbo táwọn baba ńlá wa tó ń lò. mosco ti ṣe tán lókàlókò ti ń lọlé ẹni tó ń lọ síbi iṣẹ́ ẹni tó ṣẹ̀ ṣe tán níbi iṣẹ́ aṣẹ́gunìyàwó Aisha Olúwapẹ̀lú Olúwapẹ̀lúmi gbogbo àwọn ilé tẹ̀ ń wò yìí nísìn gbogbo àwọn ilé àwọn ilé tẹ̀ ń wò yìí ilé mẹ̀kúnnù ni àwọn mẹ̀kúnnù lọ́kọ fún gbogbo ilé tẹ̀ ń wò yìí gbogbo àwọn buildings yìí mo mọjọ́ tó kọ́lé fún mẹ̀kúnnù ní Ọ̀yọ́ state ìjọ ọlọ́kọ́lé fún mẹ̀kúnnù ní Ògùn state ìjọ ọlọ́kọ́lé fún mẹ̀kúnnù ní Lagos state ní Ondo state lẹ́kìtì state ní Ọ̀ṣun state ní Kwara ní Kogi ṣé gbogbo ìhàn la máa máa tọrọ owó fún ní orí social media ẹ àwọn arúgbó wà níbẹ̀ wọ́n bẹ wọ́n bẹ ní gbogbo àbà ọ̀rẹ́ ni tọ́jú wọn. abádẹ́wì wọn ní ká ṣọ́tọ̀ gbogbo létẹ̀ ń wò yìí gbogbo àwọn ilé ilé àwọn mẹ̀kúnnù ni àwọn Nigerians they didn't ask for too much that's in 1963 àwa ń ṣe the same thing the same thing à ń ṣe àdẹ̀ni ká tún try àti try Nigeria kò work àwọn ní náà wọn ní ká túbọ̀ ṣe sùúrù yẹn pé bàbá Tinubu ti débẹ̀ ká máa wòran èmi ló kàn ká máa wo bóyá fẹ́ ṣe. Hmm. àwọn ni yé máa sọ. tó bá rí London rí òtí báyìí náà lọ tó ń pè London náà lélẹ́yìí ó organize ni àwọn lọ́nìyàn lọ́wọ́ gbogbo nǹkan ló létò Nàìjíríà kò sétò ń bẹ̀ ni alágbára á máa ṣe bí alágbára wọ́n máa oppress ara wọn olúkálùkù á máa oppress sí system tó ń ṣiṣẹ́ mẹ̀kúnnù gan fẹ́ oppress mẹ̀kúnnù olówó gan fẹ́ oppress olówó mọ́tò rẹ́ẹ̀dì tẹ́rin tó ń tàn nìyí mọ́tò tó fi ń kó àwọn arúgbó ni ó ti ní táyìn tó máa lọ kó wọn lọ sí shopping sixty three years wọ́n kọ̀ kówó nàìjíríà wọ́n jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ wọ́n jẹ́ títí títí títí rẹ̀ síyàn kan tá à ń pè ní dísẹ́bù nílùú yìí ìyàn kan lọ rántí lọ nísìn ó lè tó ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ bó ṣe wà yẹn hmm. ẹni bá ti dísẹ́bù nàìjíríà tí ẹ ti ta nìyẹn anyway máa gbé ètò ẹ̀ wálẹ̀ nísìn mo kí gbogbo ọlẹ́ǹkan sí pé ọlọ́run bẹ̀rẹ̀ lọ́jọ́ ìní kò ní jẹ́ ká kúkú ṣe wàhálà lásán gbogbo àwọn tó dẹ̀ ń bú wa ẹ máa bú wa èmi wà six thousand kilometres away from Nigeria so kí fúlàní tó jí mi gbé á try gan wàláì fúlàní tó fi jí mi gbé <laughs> thank you so much ifeyin that fúlàní go try kí fúlàní tó jí mi gbé ní London a jẹ́ pé security Britain ti ó ti wà compromise nìyẹn so I need bẹ́ẹ̀ yẹn lọ for now thank you so much have a very good afternoon so èyí tó kù náà ẹ ká gbé tó yẹn wálẹ̀ torí mo fẹ́ bọ́ọ̀lẹ̀ mi sí ìrìn àjò mi ó ti mú ìhẹ́ǹdì wá. So thank you so much once again. Have a very good afternoon. I'm in London now. I feel alright. I'm to pack everything away. So thank you, thank you, thank you, thank you, thank you. Bye for now. ẹ tẹ̀mí lórí YouTube mo kí ní àkọsí àlejò bẹ́ẹ̀ yẹn lọ so ó dàbọ̀. all right yo all right yo ẹ̀yin tí wà lórí Facebook àlejò bẹ́ẹ̀ yẹn lọ odò àgbèwà o alright yo alright yo eyin ti wa lori facebook alejo bee Oh, do I agbewa o àníṣe lásán máa yẹ kí àwọn kan sọ fún mi pé nàìjíríà máa wọ́ọ̀kù lè wọ́ọ̀kù it's too late bye for now.